فالتبت الخيرات واعملوا بوصية خير الأشياء يقول صلى الله عليه وسلم بادئوا بالأعمال فتنا كقطع الليل المظلم واغتنموا هذه الأيام وإنكم في اليوم الثالث من أفضل أيام الدنيا وأعظمها عند الله وأحب إليه فيها العمل الصالح يعمل ما يستحق له فيها أصدقكم الله الله في أتون سنو وأتون يا أو جلامي tó ṣe pé nínú àwọn ọjọ́ yìí àgbéga ipò mẹ́mẹ́ àdìgbélé ẹ̀sìn rere iṣẹ́ mẹ́mẹ́ ìpa ẹ̀sẹ̀ rẹ̀ wà mẹ́ wọ́n tún wà nínú àwọn ọjọ́ yìí àwọn òkùnfà tó ṣe yí pé máa wà lẹ́jọ́ ní ọlọ́run ẹ̀yẹ́ ń tàn náà ẹ̀dẹ̀rọ̀ náà lọ sí fáwọn ọkùnrin tààlà ẹ̀ tètè sára pápá lọ́sí di rere ẹsì tẹ̀lé àsọ̀rọ̀lẹ̀ kí amẹ́bí sọ́lọ́ lọ́wọ́ àlùkálá ń sàkọ́rọ̀lẹ̀ fi ẹ̀yà ara ṣe àwọn ọtí olóore nítorí wàhálà tí ó padà dé tí a kọ́ nínú. ẹ kọ́rọ̀ àwọn ọjọ́ yìí ẹ má gbàgbé wípé òní ni ọjọ́ kẹta nínú ọjọ́ tọ́lọ́lá jù nínú gbogbo ilé ayé tó ti gbogbo méjì lọ́dọ̀ ọlọ́run ọba tó fáwọn ẹ̀kọ́ wọ̀ dáadáa sọlọ ọlọdún wa ní fẹsí jùlọ ìṣòro lórí kéèyàn bá ti nú ẹ torí bẹ́ẹ̀ ìwọn ti ṣẹlẹ̀ afẹkẹ ẹsẹ nínú àwọn ọjọ́ yìí ẹṣẹ àtìmẹnubà fún wa níjẹjọ bíi kéèyàn jìnnà tó gbogbo ohun tí ń jẹ kárọ gbogbo ìwọ ìṣe dáadáa sí àti bàbá ìdámalẹ́bí pọ̀ ìṣàtúnṣe tó kù láàrin ara wa ìjìnlẹ̀ sábò àgàgà oṣù yìí tó jẹ́ ìkan lára àwọn oṣù àbẹ̀wò mẹ́rin èyí tó ti pé káká kò sí nínú àwọn oṣù tó yàtọ̀ sí mẹ́rin yìí èèwọ̀ ni ṣùgbọ́n kábò tó wá wáyé nínú oṣù tá a wáyé àti lórí kọjá lọ aṣẹ́tò tàfírímà bákan náà ìmọ̀ apanilásẹ̀ dáadáa nínú àwọn kẹta aláfẹ́ká sí ń bẹ̀ àti ìjìnlẹ̀ sí ìkẹtọ́ kẹkọ̀ọ́ kéèyàn kọ̀ fún yẹn bẹ́ẹ̀ ìmá gbèmí lọ́sibí tọ́lọ̀ àti ìmá ṣe azikiri láti lè tẹ̀lé àti ọlọ́run ọba sọ̀fánà afáwọn ọ̀sọ̀rọ̀ ìbùnà abúlé rọ́ọ̀dì ọlọ́run tẹ̀lé àwọn ìfúnná wọ́n sàlàyé ọ̀rọ̀ ọlọ́run ọba sọlọ́run ní wọ́yẹ́ kúkúrú súnmọ́lọ́ yìí fi ayé ẹ̀mọ́ kí wọ́n dẹ́sì máa tẹ̀rẹ́ sí orúkọ ọlọ́run láwọn ọjọ́ tá a wọ́n lọ́jọ́ tá a òun náà ní àwọn ọjọ́ mẹ́wàá èyí tá a kà tó pé mẹ́ta lónìí nínú ìjà. àwọn ọjọ́ tó ń tó ń kà káyà mi tó wá ìgbéwọ̀ ẹ̀sùn mọ́ wọn ní kí ayé mi máa ìlú dáa òun náà ní ayé àmọ́ tẹ̀sílẹ̀ òun làwọn ọjọ́ mẹ́ta lẹ́yìn iléyà ẹ̀rí òun ló fà wọ́n ṣàkà ọ̀sọ̀rọ̀ ìbùnú ọ̀rọ̀ rọ́bì ọlọ́run tààrà wà ọ̀dọ́ àti àbúrò ìrẹ́ra àmì jíjẹ alájáde lọ́sọ́jà láwọn ọjọ́ mẹ́wàá yìí wọ́n máa gbé wọ́n máa gbé ọlọ́run bá tóbi pẹ̀lú gbóná aláwọ̀sọ̀tọ̀ aláwọ̀sọ̀tọ̀ àti maya láìlá àìsànlá wọlọ́ọ̀hún ẹ̀sọ́rọ̀ aláwọ̀hún ẹ̀sọ́rọ̀ wọlélẹ̀ ìfàm. ẹ̀rí bí wọ́n bá gbé kábàrà àwọn èèyàn máa sọ́ọ̀tì wọn àwọn náà máa kábàrà wọn la tó àwọn olùmọ̀ wọn pè ní Muhammad ibn Ali ìyẹn náà máa ń kábàrà kódà tó bá parí nẹ́bílà kábàrà nínú àwọn ọ̀sẹ̀ olórí èyí tó aṣọ pé ẹ̀ka ṣe nínú àwọn ọjọ́ mẹ́wàá yìí láti kàpé mẹ́ta lónìí òun ni kéèyàn pọ̀ ní ìmọ̀ àti ìtìláwà tó kọ án ìmọ̀ àti àlùkò án àwọn tá a ha ká tó máa pè bọ̀ ká máa tún bọ̀ ká máa gbàgbé ẹ̀ nínú àwọn ọ̀sẹ̀ olórí èyí tó aṣọ ẹ̀ka ṣe nínú àwọn ọjọ́ mẹ́wàá yìí láti kàpé mẹ́ta lónìí òun ni gbígbá rẹ̀ ẹni tí bá ń gbà bọ̀ láti gbà àkọ́kọ́ ọlọ́wọ́n gba ẹlẹ́sìn tó máa bá lọ tó fi di ọmọ àrùn wa. bí ọba wa ń gbà rárá ṣe fífọ̀ lágbára ti dáwẹ́ lọ́dún sí tọ́tọ̀ tó níyànjú láti gbà wẹ́ di ọmọ àrùn wa. nítorí pé ọwọ́ náà hadith àbí kọjáda rọ́bì ọlọ́run tàrà wọ́n bí òjijì ọlọ́wọ́n bá léèrè sọlọ́lọ́ọ̀bù àríwọ̀ nípa àwẹ̀ ولم أحتسب على الله أن يكفر السنة التي قبله والسنة التي بعده مني أنصيري الأكيد لدى الله سبحانه وتقال إن بذلك عرفة فلا أبقى في الخير إذني أجدري أقارب ميا هذا ما أزكي في بيت عرفة يدعوني لجنة ذكي فجعلت في يوم حتى تعالى يجب أن lẹ́yìn náà wọn aládàá ti fẹ́fẹ́ ibi ọjọ́ yẹn wọn ni wọn máa ń gbé iṣẹ́ ìdágbọ́ ìlọ́kọ́lọ́ wọn àwọn ọ̀hánà àdébí sọ́lọ́kọ́ àdébàbí sẹ́lá àmà àgbàrẹ̀ ní ọ̀pọ̀ kọ̀míìsì nítorí kọjá pé ìwọ̀n tí wọ́n bá gbé fún ọ̀dọ́ ọlọ́wọ́ bá lọ́dún bẹ́ẹ̀rẹ̀ káwé ọ̀wọ́ bẹ́ẹ̀ nínú àwọn tí ó lórí èyí dájọ́ bẹ́ẹ̀ káfí láàrin àwọn ọjọ́ mẹ́wàá yìí òun lè ní sàdájà tí ẹ ti sàárà ní ká fún yẹn lọ́wọ́ àwọn atọ́lọ́mù bá ti ká lówó káwọn náà rí dùnú ẹjẹ́ ká mú àwọn èèyàn látọ̀ kò lè ra bọ́ fún yẹn kò lè ra fún ibi fámìlì ẹjẹ́ ká gba àwọn èèyàn ní bàtà ẹjẹ́ ká gbóúnjẹ fáwọn èèyàn ẹjẹ́ ká fún àwọn èèyàn lẹ́rẹ́ orí pé fámìlì wọn bọ̀ wọn ò dúró kò lè lọ gbẹrẹ fún ọjà rẹ lọ́sẹ̀rẹ̀ ọkùnrin wa máa fi bẹ́ẹ̀ kó lè wà náà fi bẹ́ẹ̀ ká má gbàgbé gbogbo ẹ̀sán rere pápájọ́ ọ̀tá bá lọ́wọ́ nígbà tó náà wọn bá sọ àwọn ẹni mẹ́wàá tí wọ́n ti di olóore ọ̀sọ̀ síbẹ̀ yìí pé alimusafo ti fi iná wọ́n alimusafo ti hàn. ìyẹn ni wípé ẹni tó ti sàárà lọ́kùnrin ẹni tó ti sàárà lóbìnrin ọlọ́run tó ti pèsè òun ti pèsè àforíjì fún ọ àti ládàá tó tóbi ti àlùjẹ́ náà á rí eléyìí ti sábà nàìjíríà áyà karùn-ún ní ọ̀sán ẹ̀rí. bákan náà nípa ọ̀rọ̀ sọ́dá kọ̀yìn alẹ́bi sọ́kọ́ ọmọ rẹ̀ sọ́la nínú ẹgbẹ́ wọn ní akẹ́kọ̀ọ́ rẹ̀ ọ̀sẹ̀ alágbọ̀dọ̀ rẹ̀ wọ́n ní àlẹ́fẹ́ rárá àtúnyẹ̀wò kò lè ní dúkìá kù. àti ìfọ́nà ọba sùmánà ọ̀sára sọ pé torí ẹ̀ máa nẹ́bi adam máa nẹ́wọ́ ó ń fi gbàlè èmi náà sì máa nẹ́kọ̀ ó fi ẹ̀yìn pé dípò kí sàárà bí dúkìá kù a tún máa lè tún fi ni. ẹ dákun ẹja kẹsàrà kódà kó ṣe pé nǹkan díẹ̀ ni kì í ṣe pé kọ́kọ́ lọ sí sí pẹ̀lú ọ̀rọ̀ tá àní ẹ̀fáyà náà wọ́n lọ́wọ́ ti ṣe pé támúrọ̀ kódà kò ṣe pé kò ní ju àlàó ẹ̀ dàbí ìdùn lọ. bákan náà níbi sọ́kọ̀ lọ́wọ́ àlùfẹ́lá tó ṣe yé wa wípé ẹni yóò tọ́ bá ti sàárà tí sàárà tó ṣe yẹn kò sì déédéé dàbí ìdùn. ṣùgbọ́n sàárà yẹn iṣẹ́ alákọ̀ọ́lé iṣẹ́ dáadáa kìtìkọ́jálè ọ̀lọ́nilọ́wọ́ gbà òwò ọ̀daràn tó fi gómìnkì àjọ ó ti sàárà yẹn láti fi iṣẹ́ dáadáa ẹ̀rí ká wípé kò sí ohun tí ó gòkè lọ sọ́dọ̀ ọlọ́run ọba ju dáadáa lọ àti bọ́lá ọba fúnà lọ sàárà sàárà bí yẹn bá mú nínú sẹ́ dáadáa ọlọ́run máa fi ọwọ́ ọ̀tún rẹ̀ gbà àtọ́lọ́run ọba ní ọwọ́ ọ̀tún ọlọ́run máa wá sẹ́rù sàárà yẹn a máa dàgbà sókè gẹ́gẹ́ bẹ́ẹ̀ ní kọ̀ọ̀kan yìí máa ń tọ́jú kama gbàgbé kaba tó bá fẹ́ fi sàrà yìí ẹ má ti ẹ má jẹ́ àti àfihàn ẹ má jẹ́ ká ti àfihàn a rí pé àwọn ẹni méjì kan bẹ̀ sànẹ́bí sọlọ́lọ́ àtọ́lá ó sọ pé wọ́n á wà nínú ìbòjì ọlọ́run lọ́jọ́ tí ó lè fi ìbòjì kan àtòbòjì ọlọ́run lọ sùn fáànù ìbòjì ara wọ́n sọ sínú ẹ̀ wọ́n ní ẹni tó ti kó ti sàrà pẹ̀lú ọwọ́ ọ̀sán ọwọ́ ọ̀sán pamọ́ títí ọwọ́ òsì ọlọ́run ìwọ̀n ti ọwọ́ ọ̀sán yóò fẹ́ ẹ̀yà máa wà ní ìbòjì ọlọ́run lọ́jọ́ tí òde náà àti torí bẹ́ẹ̀ ẹbí wọlé lára àwọn àtàwọn aláìní àtàwọn àtàwọn ọmọ ẹ ti wọn tó fún ẹ ọ̀sà olórí ààrẹ ẹni òun ni òní kẹta ọlọ́ olùrọ̀lì ọlọ́run bàbá tọrọ rọ ni wà á tó lè tó kọ́ tálákà lè lè lè ọlọ́run bá tó tẹ̀lé lórí ìlérí pé ìṣòro máa jẹ́ ẹni yóò tó ní bí ọ̀nà ọlọ́run bá gbé fáwọn ọmọ bá ti lọ sọ́kùn náà àbẹ́ni tó bá ta mú tó sì rọrọ̀ ọ̀kẹ́ tó lọ bẹ̀rẹ̀ sọ́kùn náà lọ́nà ayọ̀kùnrin àdìgbò máa lò ó ilé àtàlọ́jà. tí pàrọ̀ bá ti báyìí dúkìá rẹ̀ tó kú yọ tí ó lè ná láti sàánú aláìní bẹ́ẹ̀ òjòrò lọ́wọ́ lórí fi pàrọ̀. nínú àwọn àtúntò rẹ̀ èyí tá a sọ wípé a ṣe níbi inú ìbẹ̀rẹ̀ rẹ̀ ìjà yìí èyí tó sọ kẹ̀kẹ́ jọ kẹwàá òun náà ni àlẹ́ fọ́tún léyà ìfẹ̀rẹ̀ léyà ìfẹ̀rẹ̀ léyà yìí nǹkan tó lóògì mú ni nítorí kọ́nà ọba tó máa nà sára ọsọ fásitì ìfi kọ́kọ́ ti lọ́rọ́ kíkà wọ́n ṣá o. kí o bẹ́lẹ̀ dà rẹ̀ ṣe ìwọ̀n ọdún ìwọ̀n ọdún léyà kò sì kún rẹ̀. ó tún wá tún àdéhùn tó lálẹ́ àbí àti àfa àná ìmọ̀lẹ́ tó jọ lọ kàlá tí wọ́n gbé gbà wá rẹ̀ wọ́n lànà tó sẹ́lẹ̀ àgbo méjì lọ́pàá kágbó náà ti di ara wọn tó jẹ́ wáyé. ó ní bọ́ ọwọ́ akékeré o ó ti tún kó dárúkọ ọlọ́run ó ti àlọ́ àkùrà ọwọ́ akékeré o kó ti gbogbo rẹ̀. sóde yìí ti ń bá yẹ ká pàdé o yìí ti ń bá yẹ ká pàdé rárá nípa àwọn ọmọ akẹ́kọ̀ọ́ ní ìlú májà رحمه الله لقد أبو رضي عنه ولا النبي صلى الله عليه وسلم في أديون فقال لا يعرف كل رسول في wọn ti jáde bẹ́ẹ̀ kọ́má ò lè sọ fún wọn ó wà sí yìí obìnrin pé ọyọ kéèyàn ti kéde o kéèyàn pa ìlera túmọ̀ rẹ̀ pé wọ́n sọ pé tí màmá ló ti bá ti bá ti bá lọ ibi lọ ibi wọ́n ń bẹ lọ́rùn rẹ̀ kọ́ lágbára ti kéde o àti palíà wọ́n lọ pè é pa. bákan náà a kò rí pé bí kẹkẹ tí ọ̀yẹ́ ká fojú rí náà rẹ̀ ni òun ni ìfẹ́ràn léyà ẹ̀rí tí ọba tó dúdẹ̀ رضوان الله عليهم أجمعين وأن جندب بن سفيان البجلي وأن مسكين عيدي فلا النبي صلى الله عليه وسلم لأجوليا أنت صلوات غيبي أن يوسف أكبر وأن معين قال أكبر لي ربه tọ́ba ti ń gbé ká pẹ̀rẹ́ léyà òde ìtumọ̀ ni kì í ṣe tó ní kọ́ lọ sí kíni o kọ́ lọ pẹ̀rẹ́ mi ìrọ́pò rẹ̀ ẹ̀rí níbẹ̀ yẹn á fi wòye pé kìí ṣe nǹkan tó yẹ ká fojú rí náà rẹ ṣùgbọ́n yóò wá jẹ dandan ìpẹ̀rẹ̀ ẹlẹ́yà ìfúnni jẹ́ ọ̀rẹ́ yẹn pẹ̀lú ọ̀rọ̀ mi tí yẹn bá ti lérí níbi wọn ká pẹ̀rẹ̀ ẹlẹ́yà ọgbọ́dọ̀ parí ẹ̀rí ànábi tó lọ́wọ́ parí ọ̀sán tó lè fi dáadáa ní ti pẹ̀rẹ̀ nínú dáàbí ìṣèjọ́sí ọlọ́run ọba sùhánà wọ̀tàálà òun náà lè pẹ̀rẹ̀ láti sọ wípé lè pẹ́rẹ́ láti fi tọ́jú ti wẹ̀rẹ̀ léyà àtàrẹ hajj ọmọ mi ti hajj jọ́kẹ́ wa lọ kíkà làwọn yóò bá jọ léyà ní wọn bá ní àwọn tó wà ní ọjà. àtìlè fẹ́rẹ́ bá lè lò àlè fẹ́rẹ́ jẹ́ àtìlè fẹ́rẹ́ yàwó àlè fẹ́rẹ́ níjọ́ kejì ìjọba bá bí wọn lọ́ba parí. ṣùgbọ́n pé yàwó àpẹẹrẹ lórí ife ọyà akáyọ níbi kùránì kan àbá ti gbé níyànjú ìyẹn kò sí kẹ̀kẹ́

láti lè fi yé ẹ súnà ànábì Ibrahim aleyhi sọlá sọlá àti ibi láti lè fi ṣe ìgbàláyè ìgbàlù fáwọn èèyàn níjọ ọdún nítorí pé ọjọ́ ọdún àtijọ́ mẹ́ta ti bẹ lẹ́yìn rẹ̀ àtúntò sáláńjẹ́ yọ ayé pé ayé ọmọ akéwì wọ̀ ṣòro wọ́n ti tẹ̀rù lọ́wọ́ àgbẹ̀wòjáde ọjọ́ tó ti pé a máa jẹ a máa mú bẹ́ẹ̀ a sì máa fi kẹ̀lẹ́kẹ̀ ọlọ́run ọba. أستغفر الله لي ولكم ولسائر المسلمين في مشارق الأرض ومواليها استغفروه وأتوب إليه إنه هو الغفور الرحيم الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فاتقوا الله عباد الله كان لي هذا رفع ولجرى مؤمن tàbí máa lò tàbágò tàbí wúrẹ ọkàn jáde pé kí ọba jẹ́ kọ̀ọ̀kan náà àwọn ọ̀gá dáa kà yí onígbèdéke babajara kún mi kagbe látọ̀lé àgbò àgbò tó bá tó mi gbà ó lè jẹ́ olóṣù mẹ́fà tó bá tó mi yẹ́nyẹ́ mọ́tò bá dé wúrẹ́ èyí táwa ń fi gbàgbà yóò máa lọ́dọ̀ wa àbí mẹ́rin lóró ọgbọ́dọ̀ pọ̀ tó kàn tọ́ba wa jẹ́ màálù ẹ̀yẹ pọ̀lọ́dún bàbá jẹ́ra fún mi àgbẹ̀ ọlọ́dún márùn ẹ̀rí ọ̀wá sílẹ̀ ìyẹn lè pa ọkùnrin gbogbo àwọn ẹ̀rìn ó sì lè kóbìnrin wọn ìbílẹ̀ tó bá jẹ́ àpọ̀ ó kàn fi da ẹ̀rí eléyìí òun ni kẹta fi àkíyèsí rẹ̀ gẹ́gẹ́ bí ẹ̀kọ́ dàpọ̀ sọ́lá sọ́mọ yìí pé ẹkùn gbọ́dọ̀ báyàrá kankan àfàwọn èyí tó bá ti ní ilé ọdún dáadáa yẹn báyàrá fún mi ọdún márùn báyàrá àlù ọdún méjì bọ́yá ẹ̀mẹ̀sọ́rọ́ àbáwọlé wa ọdún tàbí àgbò tó bá ti kéde o kò lọ́la tíyẹn bá jẹ oṣù mẹ́fà. ẹ̀rí tíyẹn bá wà pa àgbẹ̀ yọ̀kan ẹnìkan lè pa lè kọ ara rẹ̀ àti gbogbo ara rẹ̀ látọ̀dọ̀ ọ̀sán náà wà pa wà àtọ̀ ònìyẹ̀sá wọ́n ní mo bí abọ́ ayé bu àlàmùsọ́ọ̀lì gbígbé bò lẹ́rẹ́ lé aṣọ lásìkò sáà ní sọ́sálàmù àlàyé wò lẹ́yìn sáà ní ti máa fi orí bẹ́ẹ̀ lójú ayé àti sallallahu alaihi wasallam ẹni ẹni yìí á pa ẹran ẹyọ kan fúnra rẹ̀ àti gbogbo ara ilé rẹ̀ wọ́n á jẹ́ wọ́n á fún yẹn jẹ kó tó padà wá di báwọn yẹn ti sọ di fáàrí tẹ̀ ń rí ẹlẹ́mi ò ní kírun ẹ̀fẹ̀ wọn lérò fẹ́ wọn bẹ́ẹ̀ sẹ́yìn náà ẹ̀rẹ́ léyà rẹ̀ abẹ́ ẹ̀ka tó dìdí ilé òdì ní kírun kankan wọ́n sábẹ̀ fún wọn sọ pé bẹ́ẹ̀ bá rí ẹrẹ tó lọ gbé wa wọ́n lè kí gbé ẹ̀kú kalẹ̀ ẹ̀rí ìwọ́n tẹ́lẹ̀ omi ìtọ́wà sọ́wọ́ àfúta rẹ̀ nìyẹn nínú mo ní ìbùkátà àti pẹ́rẹ́ tí ó sì jẹrẹ tó wúlò gẹ́gẹ́ bá ti kàlàyé rẹ̀ yẹn. ẹni tó lọ wá pa wọ́n láwọn má jẹun nípa ẹran yẹn látọ̀dọ̀ wọn bẹ́ẹ̀ ìdúgbò fẹ̀yìn rú ó ní mo sọ fún àlùbárà àbùnà áàbì rọ̀jìn lọ́rùn sàláàdì wípé sọ fún mi kí ni ohun tí òjijì ọlọ́run ọba kọ̀ nínú ẹran iléyà tí ọ̀fẹ́ òjíṣẹ́ ọlọ́run sallallahu alaihi wa sallam ọlọ́run mẹ́rin ìkan bẹ káàdó ìpàlẹ́yà ẹran tó ju ẹ̀dá káàárẹ̀ lẹ́rìí kó dà báyìí kábí wọ ẹran káìsàn yẹn hàn ká ẹran tó kó wọ́ lẹ́sẹ̀ bákan náà èyí tó fọ báyìí kò ní àlùkò sálà ọ̀sẹ̀ ká pàdé yà nínú ẹ̀kọ́ ọ̀pọ̀ orí ìtọ́jú ní ìdábàá ti fi ọlọ́run ó gbọ́dọ̀ wúlò ẹ̀ wá rí apá àwọn àkọ́wọ́ wa sọ ọ́ lé ó ní èmi kórìíra kábùkù wà létí ẹrẹ kọláńtò sálà sọ ilé ìwọ náà kọ́ fúnra rẹ nígbà tó ti kọ́ yìí yà máa ti má ṣe ilé ìwọ̀ pẹ̀lú mi mọ́ ọ. eléyìí torí bẹ́ẹ̀ ká ṣe àkíyèsí rẹ̀ ẹ tí wọ́n lè ṣíwó rẹ̀ bá pété ẹ̀gbẹ́ àbíwọ̀ ẹ̀kan ẹ̀gbọ́dọ̀ ló àbí kò ní èjì ẹ̀yí iwájú kò sí mẹ́ẹ̀ àbí ojú rẹ̀ ojú rẹ̀ ní ilé bákan bákan àyẹ̀fẹ́ kọ́tẹ́ bá tún sáà ní àwọn ẹran yòókù kò ní lè jẹ àbí burú mu àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbogbo àwọn eléyìí wọ́n dá àwọn májè ẹ̀kú yẹn àwọn arínú àwọn olùkọ́ tí wọ́n ní ká má fi pa ṣùgbọ́n ká ń sọ̀tà sábà wà pẹ̀rẹ̀ onígbà tó ń bá yọ níjọ ọdún àsìkò tí wọ́n ti kírun ọdún ọ̀sùn ti rí kọjá torí kọ́lọ̀ ọ̀rọ̀ sílẹ̀ lómi ó lè má lọ sí èyí yọ bàbá rẹ̀ sí bí ó ti pẹ̀rẹ̀ lù ó lè má lọ yìí nìyẹn ìjọ ọdún yóò jù wọ́n á ti yọ èèyàn dẹ̀ ní pé wọ́n ti kí ìdì tán àsìkò dápẹ́rẹ́ a lè pa láti táìmù yẹn tí ó fi di ìgbà tó ń lò ọjọ́ kẹrin ọdún ìyẹn ọjọ́ mẹ́ta ti ń bẹ ní kíni o ti ń bẹ lẹ́yìn ọdún tí ó fi lọ. ẹ̀rẹ̀ tá a bá pa gan agbáyé pé lẹ́yìn ìjọ tí òun bá ti yọ ọdún níbi ọdún tàbí kí wọn lẹ́yìn kò sí táìpù ká lè pa mọ́ lẹ́yìn ìjọ tó ló ìjọ kẹrin ọdún ọba pa lóru ọba pa lọ́dún ọlọ́mọ. ẹ̀rí mọ́tò bá ti yí pé ìjọ kẹrin ọdún kálá káwọn ẹ̀rẹ́ lè yá àwọn ti lọ sí ẹ. ẹnì ìyá lè yẹ mbẹ alẹ́ fi gùn yẹ mbẹ alẹ́ fi sàárà mbẹ. ṣùgbọ́n ẹni tó ti alápàtà tó bá nípa àkùgbọ́dọ̀ fún ní kẹ̀kẹ́ mbẹ lè kẹ́ ju owó làádáa. ọwọ́ àti ike èyí tó da ju inú ẹ̀rẹ́ lò wọ́n wá gé ọmọ ẹni ó nígbà tí ìyá bá gbé pọ̀ mọ́ ni ó kú lára ẹ̀rẹ́ ẹ̀dá kò kí ló kù lára rẹ̀ ẹ̀rẹ́ ti tàn káwọn ọ̀rọ̀ pọ̀ máa gbé egun ni torí bẹ́ẹ̀ tọ́lá yìí máa fẹ́ fún ló ń bá kú fún ló ló ṣe rẹ̀ ẹ̀ rí ẹni tó bá rẹ̀ rẹ̀ lé yọ̀ǹda fẹ́ fọ́ pàṣẹ rẹ̀ o tó bá mọ̀ ọ̀pá tí ọ̀bá bẹ̀rù tí ó rí pẹ́lẹ́pẹ́ ọ̀rọ̀ arúgbó àti díẹ̀ báyìí yóò ti ìlànà yóò bá túlẹ̀ rẹ̀ náà máa sáré káàkiri wọ́n máa rẹ̀ tó bá ti ní àyà tó sì mọ́ bá a ti pẹ̀lẹ́ ọ̀pá وأما لم يضحي وضع سلام مامية جرب بسم الله والله أكبر هذا عني هذا طريقي سألي صوت ماري فلاني أفا ثم هو هو أبو جرب الله ويسو دعني كي يوكي بسم الله والله أكبر ولا تصلى عليه اللهم هذا عني ẹ̀rẹ̀ lé ìfúnpá nípa tara mi wà á máa lọ lọ sí mi nínú ìbàdàn. Atẹni tí ò bá lè fẹ́rẹ̀ lé yá nínú nínú nínú ìjọ mi ẹ̀rí. Èèyàn bá fẹ́rẹ̀ dúró, èèyàn lè fi mi dúró, ṣùgbọ́n kì í yẹ wá kálẹ̀ tó dàbí ìyẹn ní òbí lè kẹ́kọ̀ọ́ kó o ti wọ́n lọ máa lò. Ṣùgbọ́n kí lè ṣe sun ẹ̀rẹ̀ lé yá Kódà ọ̀sẹ̀ ti sùn ìmọ̀, ó ti kọ́ ọyẹ fún wọn kò sí bí ẹ̀sùn náà lọ ẹ̀yẹ ń sọ lọ ẹ má jà gbàgbé ẹ lọ rẹ torí ti orin ilẹ̀ ìgbẹ́ ló ń ka yìí òun ti ọjọ́ ọdún máa di ọdún ọgbọ̀n nígbà tí ní ìlú kọ́mí ìyẹyọ ọdún kọ́mí ìgbà tí ìyẹyọ màárùn bá ti di ọjọ́ kẹta lọ ẹ̀mí ìyá ẹ sọ pé àfẹ̀mọ́jú ọjọ́ ti báyìí ọdún ilé aláàbọ̀ ọdún ti di ọmọ ẹ má jẹ ká gbàgbé àwọn ẹ̀kọ́ rẹ̀ bíi káwé ìwé ewu kálàgbà lérò ìwé ìdànàbà káwé bákan náà ká sọ̀sọ́ àwọn àtàjọ́kùnrin kàbílọ́gbìndà ká sì wù aṣọ tó bá ti àjò wù aṣọ wa. àwọn àtàjọ́kùnrin akùnkọ̀dọ̀ wọ sí èdè wọn àbáwọ̀ àlọ́sọ àgbo góòlù àkókò góòlù ọwọ́ àlọ́sọ lọ́wọ́ ẹ̀ ní gbogbo àwọn olójóbìnrin nígbà tí wọ́n bá ń lọ sọ wọn kí wọ́n da gbogbo ọ̀ṣọ́ wọn tí wọ́n bá lò tí wọ́n ti máa gbòmí wọ́n máa lọ fìdá wọ́n máa di ẹ̀rọ. bákan náà tábà fẹ́ lọ sí ìrìnàjò ìjọba ìṣàlá lọ àdéjọ lọ ìlú nàìjíríà aláwọ̀ àjẹ gẹ́gẹ́ bá mi sọ̀rọ̀ láti máa ń lò lọ́wọ́ àdéjì bọ̀rẹ́dà. bákan náà wọn bẹ bàbá tó gbólóhùn tó fi lọ láti àbúgbà àjọ àròpá láti tẹ̀lé gbólóhùn ọlọ́ọ̀lọ́ láàbílà àdìlọ́lọ́ wọ́ọ̀lọ́ ẹ̀fọ́ ọlọ́ọ̀ ẹ̀fọ́ ìlà ìhà láti àbúgbà àjọ àròpá tàbá tó tó tó ìjọ àròpá náà láti ẹ̀rọ sí máa rẹ̀ àwọn adé dákẹ́ ti pa yóò fi di àlàáfíà rẹ̀ ọ̀dọ́ mẹ́ta ti tẹ̀lé ọdún sí ọdún mẹ́ta ọdún. a fi máa wí gbogbo ẹ̀yìn ọ̀rọ̀ wa a sì máa wí lọ́pọ̀lọpọ̀ ọ̀gá kábà fún kíkiri ọ̀gá bá láǹfààní. bákan náà káwọn ní ọkọ̀ sí àwọn sọ̀hábà tí wọ́n fi máa ń ṣe wọ́n ní ọ̀pọ̀ ọ̀gá ìwọ̀n ọ̀sán kódà wọn tó ń gbàlejò náà kan lọ nítorí àwọn kéèké kan lọ ṣùgbọ́n lóbìnrin ọba lọ sí àyìn ó ní àwọn ẹ̀kọ́ tó dé. àkọ́kọ́ ní ìbáàmù ní ọwọ́ obìnrin bí ìwọ àti ìbọ̀ ọba mu ká máa wọ̀ ọ́ lọ sẹ́yìn. torí kọ́ bá ikú mu ni ó ti wọ́n àti ìyá yẹn àtà. ó ń sọ fáwọn tó bọ̀ nígbà tẹ wá láwọn obìnrin náà máa lọ òní aṣọ kakẹrẹ kìí ṣe ìró ìró èsì jìlìbáàbò aṣọ kakẹrẹ tó ti pé yóò kó gbogbo ara obìnrin òní sọ bó ti sára òní sọ bó ti fẹ òní sọ ẹni ẹ wá ń bẹ ọmọ àtẹyà rọdí ọlọ́run dàlá àgbà ó ń bi àtẹnìyẹ àdéhùn tó gbádùn gáà n'i o náà ibi ọwọ àti ọwọ ẹni tí ọ̀ lásán gbàgẹ̀rẹ̀ ìdí báàbù. kọ́dà kìí ṣe rò rí pàdé kìíní ti dà ọ́. ẹ aṣọ ààrẹ gbàgẹ̀rẹ̀ láti ilé látòkè dílẹ̀ tí ó kẹlẹ̀ yẹ́yẹ́ tí ó jà láàrin pa. ọmọ wà ló wọ ẹni tí ò lè. àwọn ọ̀sán mi à tí ọba fi lọ ibi ò dídú ìhà ó tó ha ẹni tó ní ọjà ó agbófinrin lè máa fi ní ìrẹsì ìrẹ lọ pé kí kúlà tẹsí rẹsì àti òní ní ìjìbá àbùkọ máa fi rẹsì tàbí kò tiẹ̀ máa fi sàánú láì ní ìkówó lórí ẹ̀ ìdè wa gbà ọbẹ̀ lọ yé ti ní àwọn fúnfífò rí bẹ́ẹ̀ mú ọ̀yẹ́ ọ̀dà tẹ́lẹ̀ èyí yẹ kẹ́ wọ̀ ẹ̀mọ̀ pé kò ọ̀rọ̀ ọlọ́ọ̀tọ́lọ́tọ̀ kò wọlé tàbàrọ̀jìnà tàbàrọ̀jà ìjà ìlíjà ìfúra pé ẹ̀yin obìnrin ò gbọdọ̀ jáde lẹ́ni tí ó fi ọ̀sọ́ náà bí ṣe máa ń ṣẹlẹ̀ kí Islam kò dé. wọn ní kóbìnrin wà kára ari ọwọ́ ní ari. wọn ní kóbìnrin jáde tí ó wọ òkòrí tó inú wọn rẹ pa tàbàrọ̀jà ìjà ìlíjà ìfúra. ìjáde ìfara ẹ̀ ìwé yìí fi máa ń ṣẹlẹ̀ kó tó ti fi obìnrin pé lẹ́yìn obìnrin ọba fi lọ rí amúgbàjẹrẹ ni wọ́n fẹ́ bá wọ̀. ìdè bọ́lọ̀ pé yìí ti ti wáyé ọ̀hún àti yìí ti tàwa tuntun náà wọ́n ní bá ti wáyé ti tàwọn ni gbogbo yìí ti tọ́ ọ̀bà lọ ni gbogbo yìí ti tọ́ ọ̀bà lọ torí kọ́ta gbogbo àwọn ilé mọ́kù tí wọ́n máa fi olùkúgbà ní sọ̀rọ̀ sọlọmọ àdìwàdì lọlá òun tọ́lé ní yóò ní ní kìí ṣe wọ́n tó ní o ẹlòmíì ní o kò ní wọ̀ ilé afáàkì ṣẹlẹ̀ ẹ̀ẹ́dẹ̀ rí àmì báyìí yóò ti mú ọmọ rẹ̀ báyìí kò rí tí wọ́n rẹ̀ pàjẹ́ wọ̀ ìgbà tó wọ́n bá wọ̀ wọ̀ rí báyìí pàdé mi lè ti ká ìfọ̀ ajá yẹn ní olóòtú ṣe eléyìí òun lẹ kò ní o ṣé wọn bá sọ pé ìdí kò ní àti kò sára ń kò ní kọ́ kọ́lọ̀ ìyá lọ́sẹ̀ ní sọ́ba kékeré o tó bá ní torí bẹ́ẹ̀ ká sàkíyèsí abala yìí dáadáa. bákan náà nínú ẹ̀kọ́ ayé wọn ni bọ́lẹ̀ tàbá tọ̀lọ̀ wọn náà ta tọ̀lọ̀ tó wà nù ẹ̀jẹ̀ jáde nínú ẹ̀kọ́ ayé wọn ni pé kárùn ìlọ ẹjá tètè gbéra náà wọn náà ti sùkú ìdá kájé tètè káfẹ́sẹ̀ rí ìbọ́dún ni òun tó káwọn èèyàn mọ̀ nípa dáadáa dáadáa wọn tí wọ́n rí bẹ́ẹ̀ wọ́n lọ sí wọ́n nínú nǹkan tó máa máa jẹ́ ẹ̀rí takò wọ́n síbẹ̀ wọ́n á fi rọrùn níjọ́ tó dàlẹ̀ ní ọ̀fẹ́ tó ẹ̀fẹ́ tó nìyẹn. òun ti pé wọ́n rí òdodo ẹ̀fẹ́ láì mọ̀ òwúlẹ̀ ga à ń pè à ń sọ ní lójú wọn kó o tún wá kírun. wọ́n tún láwọn sábẹ́ wọn láwọn sì nǹkan ní. ẹ̀rí tó gbé ọmọ yìí pé nǹkan ṣe lónìí ọdún ní ṣe. sọ nípa bẹ́ẹ̀ ni àti tí yàrá yẹn kàrí kó wọ̀ dáké nípa pé yẹn ti gbàdúrà kọ́ra olèkòlè sójú ọ̀nà nígbà yẹn kò lè wá nǹkan tó gbà yẹn. bákan náà afẹ́ká ti tètè ọ̀sẹ̀ ayé òkè ẹgbẹ́ ìlú wáyé láwùjọ wa yẹn tó yẹ pé bí ọ̀dágun mẹ́wàá àwọn mí lè láwọn orin sí ọba bí ọ̀dágun méjì láwọn orin kí wọn. òfìjà gbé ẹ̀yìn ti wá pẹ̀lú àánú ọlọ́run á tó sọ láti ẹ̀yìn lẹ́yìn mọ́sálásí wa yẹn níbi bí ìyẹn pẹ̀lú àánú ọlọ́run nígbà tá a ro méjì bá ti kọjá díẹ̀ òun láti òdúró gbogbo àwọn tá a bá fẹ́ kẹ́yìn tó pẹ̀lú wa kí a má tàbíra. bákan náà tá a bá dé ẹ̀yìn kò sí mẹ́fìlà kò sì sí mẹ́fìlà lẹ́yìn rẹ̀ lẹ́yìn ọba àtẹ̀sírùn nígbà tí a bá délé gẹ́gẹ́ bá tó ti wá láǹfààní rẹ̀ láti kó ọdún jáká. ìgbà tó lọ ẹ̀yẹ́ ló sàn lọ ẹ̀rí gbà sọ fún wa yìí pé wọ́n kàn yìí ti ọjọ́ àlàyé sí òun ni ọmọ àárọ̀ nígbà tó dẹ̀ kiri bẹ́ẹ̀ kọ́ obìnrin pé ọmọ ìjọ òun ni ọjọ́ ọdún léyà sábà wá wò ààyè fi ọdún mẹ́ta làwọn mùsùlùmí ni a ní ọdún jáká a sì ní ọdún léyà a tún wá ní ọdún tí ń pààrà irú ọdún òun ni ọmọ ìjọ wa bóòdù ọ̀rọ̀ ti wá rí ajá bí wọ́n ti ń tètè wá pàdé rẹ̀ ìyẹn lè má tó sọ̀rọ̀ àtúntò máa téèyàn bá ti kẹ́rin tí ò arọ́ yẹn lọ́rọ̀ lọ́rọ̀ yẹn lọ́rọ̀ láti sílẹ̀ yẹn ni wọ́n ti sọ̀rọ̀ àti ìtumọ̀. ajé gbà wá lọ́dọ̀ àwọn sàhábà lọ́pọ̀lọpọ̀ bí àkùnwọ́n ti kàn sáré lọ́dọ̀ ọlọ́dún dára àdúgbò ìtòlẹ́ ìwòsùnlẹ̀ ọ̀sẹ̀lẹ̀ bẹ́ẹ̀ tí a fa ọ̀rọ̀ náà ọ̀sẹ̀lẹ̀ bẹ́ẹ̀ tí a fa ọ̀rọ̀ náà ọ̀sẹ̀lẹ̀ bẹ́ẹ̀ tí a fa ọ̀rọ̀ ayé. bẹ́ẹ̀ ni tọ́ta ìmọ̀ wọ́n fẹ́ kó wá sọ̀lá tuntun àfáwọ̀ èèyàn bọ́yá lè rí ẹni tí rìn ìdìbò fóun náà lè láǹfààní àti ìsọ̀rọ̀ lójúmọ́. ẹ̀rí sùpánù kò wa lórí rẹ̀ jọyọ̀ àwọn tí ló wa àti wọn ní ìdákùnrin alálàáfíà ọlọ́run dákùnrin sàánù wa ọlọ́run bá ti kú ní ẹ̀tẹ̀lé ọdún ẹ̀sìn rẹ̀ wa. mùsáàfì sọdún ẹrẹ wa ní àtàwá ní ọlọ́dàkùn sọ gbogbo wa ọlọ́dàkùn sọ àwọn pẹ̀lú àwọn ẹni lọ́la ọlọ́mọdé àparẹ́ pẹ̀lú àwọn tí wọ́n ń parẹ́ ọlọ́dàkùn bá dẹrẹ súnmọ́ lọ́wọ́ ọlọ́mọdé dẹrẹ àwọn hàkì súnmọ́ lọ́wọ́ gbogbo ohun tí jẹ́ dídíà àtàwọn ohun tí dídíà ọlọ́dàkùn bá ká tẹ̀ fún ọ ọlọ́dàkùn tẹ̀ káà kùsùn ní ọkọ̀ ọlọ́dàkùn kó wájọ lórí òṣèlú اللهم اعز الاسلام على المسلمين واذل الشرك والمشركين ودمر اعداء الدين واغفر المشركين والمبتدعين والكفر والكفار يا رب العالمين ارحم الراحمين عباد الله ان ملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد وبارك على محمد وعلى ال محمد كما صليت وباركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد قوموا الى صلاتكم رحمه الله تعالى